wọ́n ní ìgbéraga onísíwájú ìparun ó yani lẹ́nu ní ayé òde òní oríṣiríṣi èyí tá à ń rí lọ́dọ̀ àwọn tí wọ́n pera wọn ní òjíṣẹ́ ọlọ́run àbí tí wọ́n pera wọn ní ìyàwó òjíṣẹ́ ọlọ́run ìyẹn àwọn ọmọ mi geos lóríṣiríṣi òun là ń rí àwọn èèyàn wọ̀nyí wọ́n ti sọ ara wọn di ọlọ́run kékeré nínú àwọn tí ń tẹ̀lé wọn ẹlòmíì tẹ́ ẹ bá rí ọmọ ìjọ míì hmm, tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe máa ń kí pásítọ̀ wọn tí wọ́n máa ń kí ìyàwó ẹ̀ alàgbà wọn ẹlòmíì ò mọ yíra ńlẹ̀ báyìí tó jẹ́ wípé kódà bí wọ́n bá sùn wọ́n sì fẹ́ lè mọ kó jẹ́ tí wọ́n bá fẹ́ tọ̀ tí wọ́n ní kó yanu wọn wọ́n sì gbẹ́nu wọn dúró títí tí wọ́n mọ fi kó gbogbo ìdọ̀tí sínú rẹ̀ látàrí wípé ìyàwó pásítọ̀ mi ni ẹ pásítọ̀ mi ni tí wọ́n bá ní kó tọwọ́ bọ náà kò sí tí wọn ò ní lè ṣe torí pé kí ni wọ́n ti rí wọn bí ọlọ́run hmm, nínú ayé wọn ẹ̀yin èèyàn ṣòyẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo arábìnrin èyí tẹ̀ ń wò ní orí fọ́nrán mi yìí eh, Lizzie Suleiman onlẹ́rìn yìí tó jẹ́ ìyàwó eh, Apostle Johnson Suleiman ẹ̀yin náà ẹ wò ó ẹ wo arábìnrin tó kúnlẹ̀ ní iwájú rẹ̀ yìí ẹ wò bí arábìnrin yìí ṣe ń wọlé tí ẹni tó kúnlẹ̀ síwájú rẹ̀ tó sì kúnlẹ̀ ẹ rí wípé bó ṣe kúnlẹ̀ kódà kò tiẹ̀ wò ó ṣe ló kọjá níwájú rẹ̀ bí ẹni wípé kò tiẹ̀ jẹ́ nǹkan kan kí wàá ló dé ẹ dákun ọjọ́ mélòó láàlò nílé ayé tá a wá gbé ẹ̀rù ẹ̀wù irin wọ̀ ẹ̀ tó bọ́ wá lọ jẹ́ wípé èèyàn ní ọlọ́run kí ni ò bá ṣẹlẹ̀ kí là bá fayé yìí dá lára ẹ wò ó ẹ jẹ́ ká rọra ṣe ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín ní mọ̀mí gos tẹ́ ẹ pera yín ní ìránṣẹ́ ọlọ́run ẹ kí ń ṣe ọlọ́run èèyàn alára náà ni ti bíi ebébé lẹ́yìn náà jẹ́ kí wá lóde tẹ́ fi fẹ́ sọra yín di ọlọ́run nínú ayé àwọn èèyàn wọ̀nyí tẹ́ ẹ̀ ṣe ń wò wọ́n bíntín ẹ mọ̀ wò wọ́n bí ẹni wípé wọn ò jẹ́ nǹkan kan hmm. ẹyẹ ń bá ń kọjá lọ ẹ mọ̀ fẹ́ kó mọ dọ̀bálẹ̀ kó mọ fẹnu gbolẹ̀ kó mọ rí yín bí ẹni wípé lẹ́yìn ẹ̀yin wọn ò kò sẹ́lòmíì mọ́ àá kí ló dé sọ́lọ̀ ńlẹ̀ jẹ́ ni ẹ jẹ́ ká rọra ṣe ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ ẹ̀yin èèyàn ẹ kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí fídíò èyí tẹ́ ẹ wò yìí gbogbo nǹkan tẹ́ ẹ bá rò ẹ fi dá yín ẹ fi sí orí comment section àbẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ